الحمد لله رب العالمين أمرنا بلزوم جماعة المسلمين لما فيه من السعادة وسلامة الملوثين اللهم صل وسلم على عبدك إمام المتقين وبارك على رسولك سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن القرآن كتاب عظيم فيه نظام ودستور كريم من آمن به واتبعه نجا ومن كفر به وأعرض عنه شقى فالسعادة كل السعادة في التمسك به والشقاوة كل الشقاوة في الكفر به قال تعالى طه ما أنزلنا عليك القرآن لتشقى فالخطاب يومئذ يا عباد الله هو الخطاب اليوم إذا فلا تقاوة ولا أدنى تقاوة في من اتبع القرآن ولكن يا عبد الله إن لب التقاوة وأصلها مضمون لمن أعرض عن القرآن وتعاليمه ومن التعاليم القرآنية التي فيها سعادة الأفراد ومن التعاليم القرآنية التي فيها سعادة الأفراد وسلامة المجتمع من الإفساد قوله تبارك وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم هذا هو ديننا أيها المسلمون وهذه هي عقيدتنا أيتها المسلمات وهي التي عاش عليها الأولون وماتوا عليها وهم سالمون نعم فإن هناك ظنونا يظنه الظانون ويسكر عليهم وهم مخطئون ويبررون به عدم الطاعة ويعصون وهو أن يؤمروا بما يكرهون فينفذون يدهم عن طاعة أولياء أمورهم ولكن الدين أيها المسلم ولكن الدين أيها المسلم يأمرك بالسمع والطاعة فعن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال على المرء المسلم السمع والطاعة فيما أحب وكره إلا أن يؤمر بمعصية فإن أمر بمعصية فلا سمع ولا طاعة متفق عليه وليتذكر كل مسلم ومسلمة وليتذكر كل مسلم ومسلمة ما حذرنا منه رسولنا الكريم صلى الله عليه وسلم فقال فيما رواه مسلم في الصحيح ومن مات وليس في عنقه بيعة مات من جاهلية ألا أيها المسلمون وأكثروا أيها المؤمنون من الصلاة والسلام على من بعثه الله رحمة للعباد وقد أمركم بذلك ربكم فقال عز وجل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 كما باركت على إبراهيم وآل إبراهيم في العالمين إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتيقظ مولون أتيقظ السلام أتيقظ السلام من النبي محمد صلى الله عليه وسلم بكنا أبلغ وبا أولينه الصلاة أتي السلام كما إن جت أن تبا سيفا النبي صلى الله عليه وسلم الله وبا قم بلاين وكان ولاري فجد الله ما يجي القرآن الكريم فجد لك الله وبا تكالك لا تسمع عليه هو olórí ríká wà lórí ilẹ̀ ayé ẹlọ́mà fún gbogbo òfin tí ń bẹ nínú ẹ̀ òfin tí kò ní àléébù kankan lára ìlànà tí ń bẹ nínú Al-Qur'an ìlànà tó kọjá sí pé kò sí pẹ́ kọrọ níbẹ̀ nù àwọn ìmọ̀nà tí ọlọ́run bá fi sínú Al-Qur'an tọ́tọ̀ kalẹ̀ fún wa yìí kálọ̀ ọmọ pé ìmọ̀nà tí èèyàn kì í kú kì í kùnà nínú ọ̀nà nínú ìmọ̀nà náà èèyàn kò ní kùnà níbẹ̀ nínú àwọn ìmọ̀nà tí mẹ́bẹ̀ níjọba náà ẹ̀wà lọ́mọ wípé bí nǹkan bá wá dá àwọn máa rí bí àwọn èèyàn kùn sí méjì gẹ́gẹ́ bó jẹ́ sípé tí nǹkan ọ̀bá dáa náà àwọn èèyàn pèsè méjì mọ́gbò ni wọ́n wà ní kọ́ yàrá rẹ̀ tí nǹkan bá dáa tó bó ti dáa tó ìfísà rẹ̀ Qur'an a máa rẹni tí ó gba tiẹ̀ a sì máa rẹni tí ó gba tiẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ máa pẹ́ ní tó bá gba ní tó dáa tiẹ̀ náà dáa ẹnba kan tó dáa tiẹ̀ ó bàjẹ́ ẹnikẹ́ni tó bá gba tó dáa tó ìfísà rẹ̀ Qur'an ẹ lọ́wọ́ máa pẹ́ lúwa rẹ̀ yóò sáyé yóò ẹnikẹ́ni tó bá kọ́yìn sí Al-Qur'an tí níbo ti ẹ ti rí tí ó tẹ̀lé òfin ọlọ́run tó wà níbẹ̀ ẹ̀lọ́ màbúrú ẹni bẹ́ẹ̀ yóò ṣòfò láyé yóò tún tẹ̀ ká àbámọ̀ ìwájú ọlọ́run tó ń gbọdọ̀ fi àmọ́ tẹ́ bá ní gbogbo oríire látòkè délẹ̀ níbo lọ́pọ̀ àwọn tí inú gbogbo sẹ́rí ọkàn rẹ padà sínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam kọ̀m̀pí aláìfọ̀rẹ́ nìsín sí ní tó ń lọ́n gbaná bó ti wá rí náà láyé bẹ́ẹ̀ náà yóò dára sí àmọ̀ fọ́lá kan. ẹ̀wá lọ́mọ fún ìpìlẹ̀ tí ó rí burúkú láyé àti lọ́hùn òun náà ní kíni ọkọ̀ tí àlùkò àrùn kẹ̀lé gbogbo òfin tọ́mọ bá mú wá kó jìnà ọlọ́run bá sáyìn sọ́rọ̀ yìí pé tọ́ha máa ń zanna alẹ́ ìtẹ̀lẹ́kọ̀ọ́ àná lè tẹ́sùkọ̀ọ́ ọlọ́run ní láíláí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ bí ẹ bá ti ń kí Al-Qur'ani kò torí burúkú mẹ́ à ń tí orí burúkú ó dàgbà Al-Qur'ani Karim bí kíbi tí wọ́n ti ń lo òfin ọ̀yà Al-Qur'ani Karim lọ́mọ bí òríjìnà orin oríire ní ọmọ sọ̀tà rẹ̀ sílẹ̀ wọ́n á lọ mọ̀ pé àtàbúrú tó jẹ́ òríjìnà àti pírìt kò ní wọ́bẹ̀ kí ni ọmọ àti kẹ́mẹ́rin àti ọlọ́run máa ń zanna àtàǹbèlè wọ́ọ̀dù kan àtàǹbèlè sentence àtàǹbèlè àyà àtọ́ nǹkan kankan lẹ̀ náà lọ́kùnrin yìí arúgbó kan náà lọ́kùnrin kò lè kórè burúkú rọ̀ lẹ́tà tí wọ́n á yí pé ara fi kẹ́lá lọ́kùnrin ló máa ń lo lọ́mọ bá tó ń jẹ́ ìwọ́ kan títí kọ̀ọ̀rán báwo wọ́n á yẹ sọ́wọ́n á lo gbogbo nǹkan tí ń bẹ náà lọ́kùnrin tó gbìyànjú láti máa lo gbogbo nǹkan bá gbọ́ náà lọ́kùnrin ó rí pé oríire rẹ̀ ọmọ àgbòkè sí ni àdìsílẹ̀ àdìsílẹ̀ lóríire rẹ̀ ọmọ àgbẹ̀ ọlọ́run ni máa ń dánná àárẹ̀ ìkàlùkù ààrẹ ní tẹ́sùkọ́ ó lè sọ́rọ̀ ìburúkú tọba kí àlùkù ààrẹ ayé rẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ní tọba ń lọ sí bẹ́ẹ̀ nínú àlùkù ìgbésí ayé rẹ̀ ò ní dàrú tọba ń lọ sí bẹ́ẹ̀ nínú àlùkù àdéhùn ọlọ́run sọ kalẹ̀ fún jọ́nà ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ alukur'an tó lò fínú alukur'an kò lè torí dúró abẹ́lẹ́ kọ́rọ̀ wá fún alukur'an ṣẹ̀rìn torí pé tọ́wọ́ bá rọ̀ wá fún tiwa ti dá ti wá rọ̀ wá fún tiwa ò lè dá ọ̀dà wa lójú ka ò ní kakú sí ọlọ́run sẹ́nà nẹ́bi tiwa sọ́lọ́lá àdìsẹ́nà nínú ètò nínú àtìtọ́ ayé àti jágálọ̀ àti àti tí ọlọ́run bá ń sọ̀kalẹ̀ fún tó yẹ ká máa tẹ̀lé káàkiri máa fọ́lò rẹ̀ máa mọ̀ bẹ́ẹ̀ ni ti dá bẹ́ẹ̀ ni a ti dènà sí aburú ayé òun náà ni ti ń bọ̀ yìí tá a bá ti gbéyàwó tán a rí bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀tẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé náà tẹ̀lé àyè mọ́tẹ̀lẹ̀ yìí ó orí burúkú náà ọ̀pọ̀lọpọ̀ yìí lórí tá a bá ti wá padà a bá a rí ọlọ́wọ́ bá ní yára yíwa lẹ́bí na àmánú mọ́kùnrin bẹ́ nígbàmọ́ àfi ọlọ́ ìtẹ̀lájọ́ lọ wọ́n àfi ọ̀rọ̀ tó ìtẹ̀lájọ́ ìjẹ́ ẹni tí mọ́ra ti ẹni tí mọ́ra ti náà lágbà mọ̀hánù sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹtẹ̀lẹ́ ọlọ́wọ́ ní wà àwọn aláṣẹ tí wọ́n ìdún torí pé ó lè àmọ́ ìtì mẹ́gbẹ̀rún kò mìíràn tó bọ́jẹ́ mùsùlùmí ó lè jẹ́ kéèké ọyá àti ìṣẹ́ẹ̀kù lọ́jọ́ lórí ilé lórí ọlọ́run ní wa ó lè lè àmọ́ ìní nǹkan ẹ̀tẹ̀lé o mọ́bí a joseph yóò ká máa pàṣẹ bí mi ní ìní ní kahin ìní jubril ìní abdulkarim ìlúkọ mi jẹ́ muhammad níwọ̀n àmọ́ tẹ̀lé joseph ah! ta ọlọ́run ní wa ó lè lè àmọ́ ìní nǹkan àwọn aláṣẹ yín ẹgbà eléyìí onáàlẹ́sìn Islam káàtẹ̀ láti aláṣẹ onáàlẹ́ òfin ẹ̀sìn Islam ẹ̀yin mùsùlùmí lóbìnrin àti lọ́kùnrin ẹ̀rọ mà pé eléyìí náà ní àkídà ta a gbọ́dọ̀ ní káàtẹ̀ láti àwọn aláṣẹ sáà bá ti tẹ̀ láti àwọn aláṣẹ ẹ̀rọ mà yìí àti ṣe ọlọ́run àtúnṣe wọ́n wúlé àti títẹ̀ aláṣẹ àti ìsìn náà ló fi jẹ́ pé bá fẹ́ ṣe lọ́wọ́ ọba lẹ́kọ̀ọ́ kan bá ní tí ò ṣe wa lọ́rùn níbẹ̀ á fara dà á nígbà bá fẹ́ ṣe lọ́wọ́ ìyẹn fara dà á. òun náà ni àwọn ẹni àkọ́kọ́ òun náà ni wọ́n fọ́ lò táyé wọ́n sọ̀rọ̀ ọ̀hún àwọn sọ ábà ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọ̀la ẹ̀ tó bá ka àwọn orí títí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyà ní ẹgbẹ̀rún sọ̀rọ̀ tọba tó wá padà sí láìpẹ́ àwọn sàhábà náà pẹ̀lú ara wọn náà bàtà bá ní kábàlà àwọn aláṣẹ láàrin ara wọn ọmọ pé àwọn eléyìí gangan ní ìjìnlẹ̀ oríire ọlọ́run kó jáwa náà jẹ́ kan náà àwọn olóríire ayé ṣùgbọ́n wọn náà tẹ̀ látara kó lè bá torí ká náà Muhammad sallallahu alaihi wa sallam sí wa Karim bọ́lọ̀ tí wọ́n rí ìta ní kátà láti aláṣẹ ọlọ́run ní kátà láti aláṣẹ àwọn aláṣẹ àwọn awúlò àrẹ́yìn tó máa gbà wọn àwọn aláṣẹ òun náà lẹ́nu tí wọn náà bá máa fi àṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ aláṣẹ títẹ̀ rí àwọn wí gan jùlọ ọ̀rẹ́ àwọn aláṣẹ tí kéèké ń bẹ títẹ̀lé tí wọn náà òun náà dáa ṣùgbọ́n èyí tí àwọn títẹ̀ rí àwọn jù láàrin òun náà ni àti àwọn aláṣẹ tó jẹ́ pé tí wọ́n bá ní pé báyìí tó ọba wọ́n bá ṣe ọ́ ọbẹ̀ bára rẹ lọ́rùn padà ọlọ́wọ́n á ní ẹ̀tẹ̀lé àtẹ̀wọ̀n bọ́lá wá sí wọ́n rí yìí tá a sọ̀tẹ̀ fún ayé pé àwọn aláṣẹ yìí wọ́n ti mọ́jẹ̀ mọ́mìnì wọ́n ti lè jẹ́ mọ́mìnì kò dárò ó lè jẹ́ kébèrè ó lè jó lè ó lè jọ kàjúà ó lè jó níwọ̀bìà ó lè jẹ́ ẹni gbogbo aburú sí mẹ́láyé lórí wà ń bẹ̀ ẹgbẹ́ bó ti jẹ́ sí pé tọba bọ́ sáàrin ọjà gbogbo táìpù aburú sí mẹ́láyé lọ́ba ń bẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ máa ba láàrin àwọn aláṣẹ náà tọ́lọ̀ bá wọn rí báyìí nígbà ní kátẹ̀ láti àwọn aláṣẹ àwọn aláṣẹ tó jẹ́ sí pé mo wò rẹ wá ní mo gbẹ́sẹ̀lé ìyàwó rẹ ilé rẹ ní ìlọ́kọ́ mo gbẹ́sẹ̀lé kan máa lọ mo rò pé ṣé wọ́n pamọ́ láti báyìí ni kò ní tẹ́ wa lọ́rùn tẹ̀lé àti wá mà bẹ́ẹ̀ ọlọ́run ti mà bẹ́ẹ̀ ó dẹ̀ ti fi yí ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi kí wọ́n ní ká ṣe pẹ̀lú wọn máa lákòókò náà wọ́n ní kìí bọ́ ìyá rẹ̀ o ìlànà tí wọ́n fi máa bèèrè ráì tí ò sì fi mọ pé ìjọba gọ́ọ̀mẹ̀ntì iná nìyàbá ìlànà tí àti máa bèèrè láìsí yàn àwọn àtọ́ pé wọ́n mọ́ gba láìsí ẹ̀dẹ́ máa fẹ́ gbà mọ́kì tí wọ́n wà fẹ́ pé òkè àwọn àlùbá yìí wọ́n fẹ́ tí ogun lọ bá gọ́ọ̀nà ní ní kẹ̀kẹ́rìà tí wọ́n bá yẹ ìmọ̀ bulẹ̀ fún wọn pa síkì láàrin àwọn ìjọba ti máa pa àpagbé láyé ṣùgbọ́n wọ̀nyẹn pagbé láyé kì àmà ṣùgbọ́n láyé yìí láti gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ara wò ná wọ́n ti pa bàbá rẹ̀ wọ́n pa ìyá rẹ̀ wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ wọ́n pa ìyàwó rẹ̀ wọ́n pa wọ́n wọ nìkan sáyé rẹ̀ wà tó rò bàbá wọn ṣẹ̀rẹ́ àjùlá wa no no no no tábùrú méjì bá báyìí a wá ilé ìdíńjà ti kejì lọ èyí tí ò díńjà tó nǹkan láàrọ̀ lù àwọn àfi tó díńjà púpọ̀ àfẹ́sẹ̀gbẹ̀ kàndá àwọn bẹ́ẹ̀ lórí kòrónù kíyàn ó ní dúkìá tí gọ́ọ̀mẹ́ntì kan gbẹ́sẹ̀ lé kí gbẹ́sẹ̀ kò lè tẹ́ ẹ̀rọ sí bẹ́ẹ̀ tẹ̀lé a ní ọlọ́run ni wọ́n ó lè la ẹ̀tẹ̀lé wọn. ń wá rí báyìí táà bá ń pàdé tí ọ̀tí ọmọ ọlọ́run lọ́dọ̀ àwọn aláṣẹ ṣètò kí wọ́n ní ká tẹ lọ́wọ́n ọba o ṣùgbọ́n wọn náà mọ̀ fáwọn aláṣẹ kí lọ́ kàn pẹ̀lẹ́ ẹsẹ̀ hmm? láta ilé ìgbà táwọn kúlà fá òfin tán amẹ́rẹ̀rin àbíká tó ti tán yẹn ẹlẹ́ẹ̀ka àwọn náà wọn tí wọ́n ti tán tó ti pọ́ sórí àwọn mòlú àwọn ọba ní ọ̀rọ̀ àwọn aláṣẹ ti yí padà àwọn ẹ̀fẹ́ ti kíkà aláṣẹ kan wà kọ́wájú àbúbákírì mà kò sétí àwọn tánà bí ti tẹ́ sí àpò ààrẹ kan bí tún ẹ̀sì wọ́n tún nẹ́tẹ̀ lọ́kọ̀lá báyìí ọ̀rọ̀ sí ó ti ya bópin ẹ̀ náà nù lẹ́yìn ẹ̀ báyìí àwọn ọba ló kù àwọn pẹ́ńtẹ́ǹtì àwọn gómìnà àwọn nǹkan àwọn ọba àwọn ọmọ gbẹ́sẹ̀ lé gbogbo lókè èèyàn rí wà ní bó ti wà ní bí ọ̀dẹ̀ ti máa lọ dáyọ̀ tí títẹ̀ máa yóò ma máa lọ náà nìyẹn ikọ̀ kan àtàwọ̀ lọ́mọ rẹ̀ ókè ìjọba àtiwá mà ìjọba lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tí ọba ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà kódà kò kí tọ́ba kí tọ́ba yọ́n ìràbọ̀ àmọ́ yín lọ́wọ́ tọ́ba jẹ́ àfa tọ́ba yọ́n ìyá kò padà àmọ́ yín lọ́wọ́ padà kódà ó lè fẹ́ kí ẹwù ní ẹ̀sìn yà wọ́n náà wà wà environment tó wà wọn ò sí ìjà aláṣẹ bọ́ọ̀ wà nìkan wá ajá aláṣẹ sílẹ̀ fẹ́kọ̀ọ́ sílẹ̀ tìrìkù ipò táwọn wọn ní ipò tí má tàyàn jẹ ni ipò táwọn wọn ní ipò tí má batẹnijẹ láyé ni tó kàn bàjẹ́ lálùfẹ́ àmọ́ báyìí kò ní rí nàìjíríà ojú ọba fẹ́ kú láyé àbí jẹ́má gbàgbà rẹ̀ jẹ́má yọ àgbà ń di ẹ̀jẹ̀ tó wọ́n máa lo agbára nínú kùlù tí wọ́n bá lo agbára nílòkulò fún wa kíni ká sí tá a yarí ilé oṣù yarí ẹ̀yìn nàìjíríà bí ẹ̀sìn yarí ìpínlẹ̀ báyìí tá a dàrú ní bí ẹ̀sìn dàrú pọ̀ ẹ̀yìn ara nàìjíríà ìpínlẹ̀ báyìí tẹ́wọ́n ni wọ́n máa sọ pé ìpìlẹ̀ orí burúkú tọ́tẹ̀lẹ̀ àbí àdánwò tọ́tẹ̀lẹ̀ nàìjíríà níbi kátàkù alágbèlò ìbẹ̀rẹ̀ ogun tó ń ra ní ìsìn gbogbo ẹ̀dá rò títí ọ̀dà amárodò mọ̀ kì í sáwọn tó wà bẹ́ẹ̀ yẹn kó báyìí pàǹtí kan ti wọ́ ti pẹ́ wọ́n náà rántí kan nígbà bí eighty ninety kílẹ̀ máa ń pè ẹ̀bẹ̀ ń ẹ̀bẹ̀ ń gbàjọba ń gbàjọba ń gbàjọba ń gbàjọba ẹ̀tún fagidi lẹ́nìkan kú lórí àga yìí ẹ̀ńtẹ́ ẹ̀fẹ́ fagidi lé kú lórí àga ẹ̀rọ bóyá lọ lásán ni yọ kẹ iná lẹ̀ fún ẹ̀ka ìjẹ̀fẹ́ àtọ́lọ́mọdọ́mọdé ti máa jẹ ẹ lọ fẹ́ kú la torí bí kọ̀fẹ́ kú mẹ́ ẹnìkan ìwà lórí ìjọba nínú àwọn ará ayé lọ́wọ́ náà ń gbé ayé ìka ayé ìjọba àwọn olórí ìka èlò ni wọ́n ní gbogbo gọ́ọ̀mẹ̀ntì mẹ́lá ayé tó ìdágbé tàbí táwọn ẹ̀gá tó kò tún wá kọ̀ǹtẹ́ẹ̀tì pẹ̀lẹ́ fún alápèjúwe kárí tó ọba rí àtàwọ̀ lọ́jẹ́ ìgbìlẹ̀ ní pé wọ́n fẹ́ kò mẹ́ àkókò rẹ̀ ò sí wàásù wọ́n wá fẹ́ lè kúrò ẹ̀ẹ́jọ ẹ̀ẹ́jọ nínú ẹ̀sán bí owó ni yọ

Government gọ́ọ̀mẹ́ntì ìṣe gọ́ọ̀mẹ́ntì kan náà gbogbo ẹ̀ state kan wá nígbà state kan wá wọn tó ní zona kìíní kan tó wá ẹ pa wá ní wọn gba tá nísàlẹ̀ láàrin lókè wọn wá ń wá wọn wá bá kí ni ẹni kó o ṣe dàpọ̀ sàn o ànábì lọ sọ bá ń bọ̀ sọ̀rọ̀ náà yóò yọ ọlọ́wọ́ tó o bá tó àwọn tó fẹ́ bá ti da nǹkan papọ̀ yẹn àwọn ò bẹ̀rù àti àwọn tó kẹ́ńtì wọn ìwọ ọlọ́mọ òpin ọlọ́run mọ̀ yóò fi kí ni ọlọ́run ọdún ẹgbẹ́ àti kìámà kó ẹ̀ tó máa sọ fún ọgbọ́n ti láàfà àti ọgbà ń parẹ́ tí ó ń pa ọlọ́run mọ̀ ẹ́ níbi gbogbo yẹn máa ń kọ́ ọlọ́run mú òun ti láàfà àti ọ̀sá ìsàn lórí ìjọ ìjọba ìpìlẹ̀ ẹni pé wọn bẹ̀rù ọlọ́ ní ọ̀sán tí òtún bẹ̀rù ọlọ́ láàrin wọn mọ́ ti bọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé wọn bẹ̀rù ọlọ́ tọba nǹkan bẹ̀rù ọlọ́ lọ́sẹ̀ ẹjọ́ bẹ̀rù ọlọ́ tó àmọ̀ pé ó ti tiẹ́ ti tán òun ní láàkáyọ̀ wọn tiẹ̀ mọ́ ẹ̀fẹ́ sí dáadáa tọwọ́ wá rí dáadáa máa sọ pé òjì ìdìnà ọjà wá ní tọ́ bá rá burú pé ìdí ìgbà nìgbìlẹ̀ kanáàbí wa àrí ìgbọ́lá tó ṣe wọn àálẹ́ mẹ́rin alìmọ́sí ó lọ́dọ̀ ráyìn máa wo ni wọn à ń ṣe ànẹ́bí sọ̀rọ̀ làwọ̀tẹ́lá a ti ń bá dára wa náà jẹ́ bákan ẹnìkan ò ní ṣe láwọn àti kọ́ máa bá dára ẹ̀ jẹ́ ẹnìkan ò sì ní ṣe ànẹ́bí àti kọ́ máa kó bá rẹ̀ mú gẹ́gẹ́ bí pẹ́ńsípù òfin ẹnìkan ò ní tẹ́tọ́ lọ́rùn àfikọ́ máa bàtà rẹ̀ jẹ́ ẹnìkan ò sì ní tẹ́ ńdánàbí ní ìyá mọ́sí àfikọ́ máa kó bára yàtọ̀ sí pọ́n tẹ́ lọ́rùn ọ̀nṣẹ́ ànábì ọlọ́run sọ́lá wa sẹ́lẹ̀m tó ọba wù dáadáa ó lè kó kó bára rẹ̀ tí ọba yẹ omi wá átàlàyé lórí kó bára rẹ̀ òjíṣẹ́ ọlọ́run pa wọ́n láti láàrin jẹ́ àárẹ̀ mari ìlú mùsùlùm ọdọ̀ ara yàn fún ìyìn gbogbo eléyìí àwọn àbá ọmọ ṣépè tó fún ìjọba lórí mẹ́mbà wọ́n ti ṣépè fún àwọn èèyàn lọ́wọ́ a máa hó ẹ̀hó òkú hò àbá àti ìṣòro kújọ náà nìyẹn ẹnìkan ìṣépè kújọba o ẹnìkan èyí kọ̀ ní ẹ̀mú gọ́ọ̀mẹ́ǹtì ní gbangba yìí nínú ṣẹ̀rí à ẹnìkan ìbú gọ́ọ̀mẹ́ǹtì ní gbangba yìí nínú ṣẹ̀rí à kódà ní kọ̀rọ̀ bàbá yíyọ ìyẹ̀bú gọ́ọ̀mẹ́ǹtì tó bá kà ọ́ láyà bẹ́lọ̀mù tó kọ̀ǹdídà wá dé o tó wá tẹ́kọ́ wọn tó kọ̀ǹdídà wá dé ó ti mẹ́bí òfin ṣe báyá yọ ìyẹn tó wà tẹ́kù mẹ́rin ó ti gbọ́ tó bá jẹ́ ìṣẹ́gbẹ́ tó wà tẹ́kù mẹ́rin ó tún yín sí yóò tó kọ́rin nílẹ̀ sí yóò yí lọ́mọ wáyé bá méjì làdúrà yẹn torí ìdí lẹ́yìn mùsùlùmí tẹ̀lé àti àgbàtí tó fẹ́ pàwọ́ láti láàrin sọ́dọ̀ lọ́wọ́ wáyé òní alẹ́ márùn-ún lè mùsùlùmí kí ni tójú ọjọ́ ń fi hàn wáyé ọlọ́kọ́ sáà náà wá ìlú yìí ìlú yìí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àtàwọn nǹkan òjijì tó lè já wá ọ̀nba ìlẹ̀ wò lọ́jọ́ àwọn àti ìyẹ̀kó tó báyìí fún wa má jẹ́ kan nínú àwọn àtẹ́wọ̀n tako jọba wọn. alámárì ilmùsùlẹ̀ ọlọ́dọ̀ náà yẹ kó gbé ènìyàn tó bá jẹ́ pé púpọ̀ rẹ máa ń jẹ́ mùsùlùmí mùsùlùmí asámùrù kọ́gbọ́ kó sì gbà kìí pé sẹ̀mẹ́ná wà àbẹ́ná sẹ̀mẹ́ná wà àbáná náà gbọ́ gbà gbọ́ gbà ok a ti gbọ́ máa gbọ́ máa gbà òjìjọ́ ọlọ́run alábíwá ní fi máa àhábá pọ̀kẹ̀ ọwọ́ máa gbọ́ tó bá dùn tí gọ́ọ̀mẹ́ntì bá ní ẹ̀yìn ìyẹn wọ́n pàdé wá ní freedom park lónìí abẹ́fún gbogbo yín ní bá gúnlẹ̀ ok gbogbo ọ̀rọ̀ lọ gbogbo ọ̀rọ̀ kódà ẹni ní kò fẹ́ sọ pé kóun ti gbà bí ma látàlẹ́ àná kóun tó gbọ́mọ àwọn náà lọ́gbọ́n náà tó gbà tó bá ikú lóyún báyìí ah kóun ti bí ma ládé àná oyún ọ̀rọ̀ gbà jẹ náà ok atẹ̀lé wọn àbá atẹ̀lé wọn màtẹ́ náà wá gba nǹkan atẹ̀lé wọn àná wá ní wákẹ́ẹ̀dì sẹ́mà ní gbogbo ní ẹ̀fọ́ àdéhùn láàyè báyìí kò gbọ́dọ̀ tẹ́kọ̀ọ́ ẹnì kankan nílé láàyè báyìí afẹ́ tún ibi báyìí ó sì jẹ́ ìnira fún wọ gbogbo òṣèlú nǹkan bá tàbí wọn ní ó kí ẹyẹ dáwó rẹ́ǹtà àti dáǹtà ọ̀bẹ̀ ẹ̀rọ wa sáwó gbogbo ẹnìkankan ní kọjá nígboro láàrin oṣù kan àti ká máa mú ká gba sábà one thousand naira lọ́wọ́ ẹ̀ two thousand naira lọ́wọ́ àwọn èèyàn ti wọ́de nítorí ìṣẹ́ nǹkan láti naira péré tẹ́wọ́n ní àwọn bàtà two thousand naira ní káfà bọ́lọ̀ jáde tó bá ti dé tẹ́tí gáàsì bẹ́ẹ̀ yẹn ò ní lọ síbi kankan ọ̀sà two thousand naira nígbà tí wọ́n bá yẹn lò jọ méjì jọ mẹ́ta àmọ́ mọ àwọn èèyàn wa tá tọ́lọ̀ ń kójọ sí Nàìjíríà tá a wà wọ́n kóra wọn jọ ni wọ́n mọ bí wọ́n ṣe connect wọ́n pọ̀ síta ní obìnrin two thousand kẹ́ni okò láti pàdé ara rẹ̀ èèyàn kan ní gọ́ọ̀mù kí lè lóun ya àti ìbò bẹ́ẹ̀ ọ̀fẹ́ pẹ̀ntọ́ wà bẹ́ẹ̀ yẹn ọ̀fẹ́ ọ wà bẹ́ẹ̀ yẹn wọ́n fi gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn tiẹ̀ mọ wulẹ̀ dà sí fáìlì yẹn fáìlì tiẹ̀ tọ́kàn wọ̀ dị ni kò yẹ kí ni bí ti tiẹ̀ tó wọn bá fojú dị ti tiẹ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tí ya àkọ́kọ́ ti yẹ kíkà ara ya níbi ẹgbẹ́ ya kíkà sí ìwọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ أمر الدكتور يقول لك الجوفمنت عن أبيه صلى الله عليه وسلم على المرء المسلم السمع والطاعة a bá ní ẹsẹ̀ lọ lókù mo sọ ndị wa pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ẹ̀sìn ẹ̀sìn ọ̀sán ìjọ máa sọ bá èmi ní kọ̀ọ̀kan sọ pé mi ọ̀lọ́ o ilé òun àlẹ́bí ní expression nìyẹn ìlà yóò máa rọ́ bí mà tàbí gọ́ọ̀mẹ̀ntì ọlọ́pẹ́ náà bá ti jáde gbogbo yẹn forí balẹ̀ fún wa o bẹ́ẹ̀ ṣe wa bóyá àwa rẹ̀ káàbọ̀ àbẹ́ ẹ̀ṣẹ̀ fún wa èmi ní kọ̀ọ̀kan ah, èmi èsì o ẹ̀yọ̀ ń ṣùgbọ́n mi máa sọ pé mi ò sí èkó mi nìfi máa sọ pé gbogbo ẹni yẹn má sí ìwọ lọ máa lẹ́bùtọ́ bá wà nínú ìgbàgbọ́ sí i torí kújọba lọ́pàá sẹ́wọ̀n ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé wọn nú ẹ̀sẹ̀ fàyìnyà àmàlà bí máa fìyà àrábì tó bá pàtẹ pé kẹsẹ̀ ọlọ́run fàlàsàmùhà wàlàtọ̀ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ àti àwọn wíkì ni o lẹ́gbẹ́ni tó kò sí àhàdìsì túmọ̀ ìgbìmọ̀ ní ká jáde sí wọn fún ọ̀fẹ́ jáde sí wọn ẹ má gbọ́ ẹ̀mọ́ gbà ẹ̀mọ́ tó fi ń fẹ́ràn mùsùlùmí rọra o káàtẹ̀ gẹ́gẹ́ mọ́jẹ irinṣẹ́ tí ó máa fọwọ́ aago ìlú rẹ lẹ́yìn kò sílùú kankan táwọn aráàlú fún ọkọ̀ pé pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n dìbò tí ayọ̀ ẹgbẹ́ bí wọ́n ti máa ń wí inú báyìí wọn tí wọ́n dìbò tí ògo ẹgbẹ́ bí wọ́n ti máa ń wí inú báyìí wọn kò sílùú ọ̀ ọ̀wọ́n alẹ́ nílùú kan tó gòkè àgbà àgbẹ̀kọ́jọ́ sí pé kò sí fáwẹ́lẹ́ǹtì wàhálà náà lónìí lọ́sàn-án lọ́ríkà níbi wọ́n ti jà lọ sí UK nílò wàhálà tẹ́lẹ̀ láàrin lọ sí Germany gbogbo àwọn àdóhùn wọn kọ́ńtì ńláńlá tẹ̀wọ́ ti fáàn wọn oríṣiríṣi nǹkan ti ń tẹ̀lẹ̀ lára wọn corporate ìlànà wọn corporate pẹ̀lú àwọn aláṣẹ wọn ìlú òde kò fi àgbà àfi sí àwọn aráàlú kábọ̀wọ́ wa sáàyè wa tẹ̀ káwọ́ kájẹ́ kí ìjọba ó lójú ìjọba gan ó ní nítorí ẹ̀rin aráàlú pé aburú yẹn pọ̀ ọ̀jọ̀ olójú tẹ̀ sí ìfìkún yẹn mọ́ ọmọ yọrí àwọn gọ́ọ̀mẹ̀ntì náà nítorí ṣe nítorí ọ̀tá àtà torí ẹni náà yóò ẹjẹ́ fẹ́ fún ọmọ tiẹ̀ jẹ́ fẹ́ àfíta ọmọ tiẹ̀ olùkọ́ yọ jáde lásán máa jẹ́ náà security rẹ̀ tó fẹ́ lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá yá pé twenty ni láti jọ lẹ́gbẹ̀ẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi mọ́jà gbọ́ pé àbúrọ̀dá àbí àbìrìmọ́rin àbí mọ́ta àbí àyíká ọwọ́ aláwùjọ bí jẹ́ sí dàdúrú mọ́jà gbọ́ tá a bá gbọ́ bẹ́ẹ̀ èyí sọmọlẹ́yà àbí tó tọ́ sallallahu alaihi wasallam lórí ìdí lẹ́yìn díẹ̀ nínú ń dáná bí mo wá ní sallallahu alaihi wasallam táàbí mọ́ ń dáwà kájúmí àti gbogbo wàhálà tá a máa ṣe pẹ̀lú ìjọba kọ́lọ́nkọ́lá wà fún níbi àbúrò ayé ó sì làwọn fún níbi àbúrò àti àmà wà á fẹ́rẹ̀ dáwà ní alhamdulillah